adágbé fún allahu subhanahu wa ta'ala ah, ọlọ́run bá wa tí adágbé fún òun náà lọ́ba tí ó fi àánú rẹ̀ sí ọ̀rọ̀ jà wa tó ṣiṣẹ́ wa ní mùsùlùmí òdodo ó tún jẹ́ ká láǹfààní láti máa pẹ̀lú mùsùlùmí dìgbà tá a wà yìí sábùkù kìtáà ìtako ní àkọọ́lẹ̀ tí mo jẹ́ kí n padà wá di nǹkan míì tí padà wá di kèfèrí pẹ̀lú ọlọ́run ọlọ́mọdé pẹ̀lú wa o kọ́ọ̀lẹ́ kẹ́mẹ́lá ìlà ìlọ́lọ́ bẹ́ẹ̀ náà là ń bẹ lọ́run pé kò ṣe ayé wa ní ọ̀rọ̀ fún wa. atọ́rọ̀ ìfẹ́ ọlọ́run bá wa ti di fanẹ́bà muhammed sallallahu alayhi wa sallam ẹni tọ́nà bá wa gbé dìde gẹ́gẹ́ bí ìkẹ́ gbogbo àgbáyé lápapọ̀ tó ṣàlàyé ìmọ̀nà lẹ́kùnrẹ́rẹ́ ó tún wá fún ní hekima náà tí ó máa ṣàlàyé tíra tó kún wa kọ̀ wá sẹ́ni kankan náà ló mọ̀ yìí tí ó ní mọ́jú ànábì lọ kò ní sí kò wà kò sí kò sì ní sí láéláé bákan náà ní wípé ní kò ní sí ẹnì kankan tí ó máa ní ìjọsìn ìjọ ànábì wa muhammad lọ sọlọ́lọ́hu alayhi wa sallam torí kí ló fà á ànábì ti kú lóòótọ́ o àmọ́ láéláé lẹ́sìn tí ó mọ̀ sí ọmọ ńlọ́ọ̀tì ẹ̀ nítorí kíni ìnáwó dáàbò ọlọ́lọ́kọ́yì wọ̀lẹ́bí dáàbí àdàkọ́yì ànábì ló tọ́ka wa sí dáadáa òun gan ló gbé dáadáa táwa lórí ẹ̀yí wa ẹ́ ní ìsìláàmù dẹ̀ níyì bẹ́ẹ̀ yẹn bá ti tọ́ka yẹn sí dáadáa àtẹ́tẹ́ ni wọ́n bá ń ṣe é lọ ẹni tó tọ́ka yẹn sí òun òun náà mọ gba aládàáhùn rẹ̀ táàbà ti kí òun gbà nímọ̀ nẹ́bí ládọ́mọ̀ bá nẹ́bí táàbà kakọ̀rání ládọ́mọ̀ bá bá gbàwẹ̀ ládọ́mọ̀ bá bá a jẹ zakat ládọ́mọ̀ bá bá a ṣe hajj ládọ́mọ̀ bá bá a ṣe dáadáa sóbì bá a ṣe dáadáa sára àdúgbò àti gbogbo èèyàn lápapọ̀ ládọ́mọ̀ bá lẹ́nu kọ̀ wá dé ládàá tí wọn náà kù ó so ti wá di pé kò sẹ́ńtọ́ lẹ́sìn tó anáfà mọ̀túnmọ̀ bá wọn. àbọ̀ wà ní ẹ́ lẹ́yìn àtúntò àwọn sọ̀hábà ìlú àwọn yìí so ọ̀rọ̀ asọ́gbọ́nú ọ̀rọ̀ ìjánu lásán òun náà ní kí ẹ̀ mọ́ mọ́ pàtàkì alẹ́ bá wà hàlẹ́ ọ̀rọ̀ ẹni tó náà fẹ́ kéré ibúba ẹ́ òun náà ní kí ni o kọ́ mọ̀ sọ̀rọ̀ dìkẹ́ lánàbà muhammad sọ̀rọ̀ ọ̀rọ̀ àdìsílẹ̀ torí tó mú wa gẹ́gẹ́ la wà lórí ẹ̀ lókùgbà tá a bá sì wà lórí ẹ̀ yọmọ gba aládá lọ ni ilé ìjọpọ̀lọpọ̀ anẹ́bí mi náà lọ tọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn anẹ́bí yìí tán mú dé àwọn tó tẹ̀lé wọn ti bílẹ̀ ọjà nínú ẹbí kúlú bíi lẹ́sìnà sábà àwọn náà innovate yẹn máa kẹta náà ha àlẹ́ yìí àkọ́mọ́ àpè lọ́rùn ẹ̀yẹ̀ fún wọn kò sínú ẹ̀sìn wọn àwọn ni wọ́n láwọn fẹ́ máa ṣe àwọn wo àwọn tó tẹ̀lé ẹ̀nẹ́bẹ̀ ẹ̀yẹ́sà àlẹ́ yìí wọ́n lẹ́nu bí yìí náà àbẹ̀rẹ̀ sọ́lá tó wà fún ọmọ kẹsìlẹ̀ mọ́dàmọ́ yà káàkiri dàrẹ́ àtàwọn sọ̀tàbà nàbì àtàwọn sọ̀bì dáadáa tẹ̀lé wọn lẹ́yìn eléyìí láti máa tẹ̀síwájú ní tíra nù níyẹ̀sùn pàtàkì ìpàdé ẹlẹ́kẹ̀ẹ́rin láwa yìí táwọn gbé e ní ilé ẹsẹ̀ kẹrin lé ní ọgbọ̀n àbí táfà sọ pé ní wàlà àtìlúwànàfòrò bàwá ayíkàfé ìdòjà wàlà òrìkàn nàbínú rí ṣe ìkọ́ni. وتعالى tí mo tọrọ ni ipe tí ìyọnu rẹ bá lè bá mi kódà wọn tún máa ka àwọn ará fi revolution rẹ ti dújà níyàlẹ ní ọwọ òru wọlé ó nàbí núrí ní ṣèyíkọ́ọ̀nì pẹ̀lú ìmọ̀lẹ̀ rẹ wọn mọ̀ fi dáná sun ìṣú ara mi náà alukur'an tó rí tí wọ́n ń kà fáwa tó ń segin nìyí tí wọ́n ń kà fún wa táwọn òpè ní kílà ń kà yìí ó ní orí pa púpọ̀ lára àwọn ṣàyàtì àwọn àdìgbẹ̀mí àwọn ẹ̀mí àìrí burúkú ni tán máa kó sí yàrá tán máa ń dá yàrá mú un kìrọ́ àkùnkùrán kíkà àkùnkùrán ẹ̀ iná ti máa jó wọn gidigidi ni ọmọ èèyàn ni wọ́n ń kà á fún tí ò ní lápá lára rẹ̀ àfàwọn díẹ̀ díẹ̀ náà tó bá níbẹ̀ lọ náà ṣùgbọ́n wọ́tọ̀ ààrẹ afẹ́ntọ́bọ̀ wá níbẹ̀ ṣòrúfà wà yíká àwọn ará fi wá yí ìwọ ọlọ́run afẹ́ntọ́gbọ́n náírà ti kankan lónìí afọwọ́ ti làmọ́lẹ̀ bíi wọ́n sì padà làmọ́lẹ̀ dáadáa ṣòrúfà wà yìí àwọn ará àwọn alifábẹ́ẹ̀tì wá yí ìwọ ọlọ́run rẹ fi dújà wọ́n mọ̀ ká lóru orí kí wọ́n gbà lórí pẹ̀lú ẹ̀ fìlìfájìrì làfà abẹ́rì fáàtì nì tọ́wọ́ lọ ní pé ní wàkùrọ̀ àwọn alfájìrì ká iná kùrọ̀ àwọn alfájìrì ká ẹ̀ mẹ́ṣuhúdà kíka kùrọ̀ àwọn lásìkò alfájàrí ẹ̀ àá ìtàn àmàlẹ́kà mọ̀ pẹ́sẹ̀ntì tán mọ̀ wà ń bẹ̀rẹ̀ oyè wà lọ́sẹ̀ àwọn ni wọ́n la ófúri kọ́ nàbí núri yìí ṣe ìtọ́ọ̀lì ìmọ̀lẹ̀ rẹ̀ wọ́n mọ̀ fi dáná dú ìṣù ara mi tí òfin lè pàṣẹ burúkú fún mi wọ́n náà mọ̀ kàlùkùrọ̀ àwọn olùpàṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ní kí ni òun ní kíka alukur'an antalẹbi yàrá bí kò rí tàbí bàbá tàbí bìnrin ọlọ́run ọba náà lọ́ba tó fi wípé. ya rọ́bì kòlítàhóró fàáhó ìwọ ọlọ́run lọ sọ àràfíẹ́ àràfíẹ́ lẹ́yìn alifáwọ̀ tó kí kúrò dúró ẹ́ ìwọ ọlọ́run lọ sọ lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan orúkọ aṣọ pé ní àfa afẹ́ tọ́ka sí kan lẹ́ẹ̀kan bẹ̀rù àmọ́ lánàlẹ̀ ṣòro sórí nígbà tó di wípé ànábì ò sí ti sí oríṣiríṣi ìyàpẹ̀ ló ti ń gúrí wá fáliwò mọ̀ oyè nínú ìyàpẹ̀ olùtọ́kọ́ bẹ́ẹ̀lẹ̀ òun náà ni ọ̀rọ̀ sára tani ó délé dànẹ́bì tani ó wà láàyè rẹ̀ èyí ń wá kéré kò sàlùmọ̀ díbí òde dà àtìgbà táwọn ṣí àtòdé wọn tó tọwọ́ àtijọ́ wọn bọ̀ kò sọ àyíká àwọn ọlọ́fíìdà àwọn pèpèrè ní àwọn tó wá tọwọ́ gbà ìtàn pátápátá ṣẹ́yìn òun rẹ̀ ni. lẹ́yìn ìgbà wọn náà tún ní ọ̀rọ̀ ogun orí díà náà dé báwọn kan pé àwọn òní yóò sàkáńtà wọn o àwọn ọmọ sọ̀tìlámù tó kù àgbọ̀kadì láéláé ọlọ́wọ̀n ọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́mọ́ sọ̀rọ̀ sàká bá lóun òní yóò sàká àpààní àbàjà ìjà sí di pé ní náà bá lọ wá torí wọn ò mọ fa ìsìláàmù ya sódì wọn ò mọ gbójú ẹsìn wá kọ wá ṣe wípé ní aburú ní mbẹ lábẹrẹ bí ìgbà di pé àwọn sọ̀hábà ò sí wọn lọ oyè alikalamu fi alukur'an wọlikalam ọ̀rọ̀ nípa wípé alukur'an mọ̀nẹ́sì alukur'an tá n ká yí ọ̀rọ̀ ọlọ́run yìí wọlikalam àti ìsọ̀rọ̀ ọlọ́run oyè báyìí nísìnyí hal huwa hurufun wa sawt am laysa bi harfin wa sawt ṣé alifábẹ́ẹ̀tì tá a tó jọ pẹ̀lú ara wọn ni àti ohun tọ́lọ́wọ́n ọba sọ pé tọ́lọ́wọ́n sọ alifábẹ́ẹ̀tìkù tó dẹ̀ gbóhùn jáde pẹ̀lú ẹ̀ àbí ọlọ́wọ́n ọ̀sọ́ pẹ̀lú alifábẹ́ẹ̀tìkù ọlọ́wọ́n ti fọ́hùn oyè báyìí nísìnyí hadatha fi hududil mi'ati thalitha. nígbà tí ìjírà nẹ́bí di bí ọgọ́rùn-ún ẹlẹ́ẹ̀kẹta ní kíní tó wá nígbà tó di pé ní ọgọ́rùn-ún ẹlẹ́ẹ̀kẹta ń bọ̀ wá oyè báyìí nígbà wọn kìíní wọn bẹ̀rẹ̀ wọn táṣà wọn fi mí àti ọ̀rọ̀ àbíà nígbà tó wá dọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kẹrin tangilété ọwọ́ ti kíni ọwọ́ gbalẹ̀ ọ̀tàn ká tó túmọ̀ sí àwọn tí wọ́n dá alẹ́ kìí ṣe lójú ànábì kìí ṣe lẹ́yìn ànábì kìí ṣe lójú àwọn sọ̀hábà kìí sì ṣe lẹ́yìn wọn bí kò ṣe wípé ní lẹ́yìn àwọn tọ́tẹ̀ láwọn láwọn láwọn ni pẹ̀lú àwọn ọmọ ọ̀hìn alẹ́ yìí ó ti yé báyìí ní sèé tó tá a bá padà wá ń yọ àwọn nǹkan nǹkan jáde ń bẹ̀ àwọn nǹkan nǹkan báyìí ah, islam ibn tèmíyà a sọ pé ní iná abà sa'id ibn kulaba súnmọ́ abà hasan al-ashari àwọn méjì tá a dákọ̀ yìí ibn kulaba àti abu hasan al-ashari ní mo ṣàlàyé fún ọ báwọn mo fẹ́ tó inú nǹkan tá a ti gbé ẹ̀ lòmíyà yìí jáde náà nù tó àwọn ọmọ ẹgbẹ́ ni báwọn àgbàlagbà ti ṣe é nù àwọn àgbàlagbà àwọn àgbàlagbà táwọn bá lu wáyé ó sì dájú ó sì fẹsẹ̀ múlẹ̀ wípé ní dìgbà tá a wà yìí àgbàlagbà ńlẹ̀ wa ẹ̀ẹ́ka five hundred years back fún ife ni wọ́n ti wà lórí ìsìlámù ẹ̀ múra tá a bá sàtọ̀gbọ́n náà ní òsì five hundred years ago ó ti pọ̀ jù kódà fọ́ọ̀nù rẹ̀ ti pọ̀ jù fọ́ọ̀nù rẹ̀ ti kí ni fọ́ọ̀nù rẹ̀ ti pọ̀ jù àwọn àfáà tá a wá ń ka ọ̀rọ̀ wọn àwọn ti wá dé síwájú gbà wọn tó ti lọ àwọn tó mọ dáfọ́ bí ètèmí ànísìn àbí ìdáfọ́ bí ètèmí ànísìn ibi ètèmí àti mọ̀ dákọ̀ wọn ó kú nígbà tí jíjẹ́ra níbi di seven twenty eight seven twenty eight wọ́n wo seven twenty eight dé níyì ó ti fẹ́ fi ọgọ́rùn ọdún méje twenty eight times two fifty two fifty four àbí ẹ fifty four minus forty six nǹkan fifty six lójú àyè ọ̀yà minus forty six nǹkan fún ten years so adé pé six hundred and ninety ní ibùdó tèmi àti fún adẹ̀sọ́ pé ńlẹ̀ yorùbá yìí ààrí kí wọ́n sọ fún wa wípé ní mùsùlùmí kan rèé o tó ṣe wípé ní láti bí ọgọ́rùn-ún ọdún márùn-ún sẹ́yìn ní ìsìláàmù ti wà ládùúgbò rẹ̀ àbí tó ń lè ṣe ìsìláàmù lẹ̀ yorùbá wa yìí tó túmọ̀ sí pé ní tábà ní pé àwọn àgbàlagbà bá tó máa ṣe é nù àgbàlagbà wọn gẹ́gẹ́ bíi pé wọ́n bí wa gẹ́gẹ́ bíi pé wọ́n ṣíwájú wa dé kìí ṣe wípé ní bí wọ́n ti ń ṣe èwùn ìsìláàmù ti ṣe mọ̀fòó tá a wá di pé tágbàlagbà ṣe ń kọjọ mọ́ táwọn tó síwájú rẹ̀ ṣe ń kọ́ ó ti yé wa ọ̀nà sí ẹ́ ọ̀dà ẹja máa ń mú lẹ́sẹsẹ àwọn sọ pé ládùúgbò wa ń bí àwọn sẹ́mi rẹ̀ pẹ̀lú ní àṣà ayọ̀rọ̀ àwọn òun ní àṣà ayọ̀rọ̀ nígbà tá a bá ń kàtírà ìṣíwájú àti mọ̀ lágbàáyé rẹ̀ ẹni tó dá sírúkọ náà lẹ tó dá ìyapa tó dá àwọn onírúurú ń lẹ ọmọ ọmọ ọmọ lọ́jẹ́ fún ìtàn náà sọ̀hábà níbi tá à ń pè ní abu musa al-ashari abu musa tá à ń pè ní abdullahi ibn qais nígbà tó da yé tiẹ̀ lọ́wọ́ mú àwọn ọ̀rọ̀ wíkan wáyé pé ní ah, nígbà tó fẹ́ sọ̀rọ̀ kọ́ ọlọ́run torí àwọn challenges tọ́pọ̀lọpọ̀ wọn náà ń kojú ń gbà wọn ẹbí kata fara mọ́ kàmí látara pé àwọn tí ò ń ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ orí làmọ́ òǹtàlá àwọn tó ń mọ̀ ń parí pé ní ká mọ̀ fi lọ́jìkì ká mọ̀ fi túwìsì ọ̀rọ̀ ká mọ̀ sọ́kọ́ àti ìwádìí ta lọ́lọ́run bó lọ́lọ́run ṣe wà sí àwọn sọ́mọ̀ sọ̀rọ̀ ní fílọ́sọ́fì nǹkan tó ń wọ́n kò ń fílọ́sọ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti yé báyìí nísìnyí nígbà tó kọjú àwọn mùsùlùmí táwọn mùsùlùmí náà fẹ́ sọ pé ní àìtọ́wà lọ́wọ́ wa yìí òun ló tọ́ òun ló fẹsẹ̀ múlẹ̀ yìí lẹ̀ mọ́ tẹ́ sọ àwọn kan bẹ tó ti pé ní ìtajáàbù ló ń lamẹ́ ìjàlẹ̀ wọ́n gba dàdáwọ́ wọn padà dáwọn ará bí ìlú ń lọ́nà ìgbà tí wọ́n mọ̀ lóòótọ́ ni pé ní tó kálukú wọn náà nínú ní kí ni ṣe zíìrù lọ wọ́n fẹ́ ṣe àfọ̀mọ́ ọlọ́run àmọ́ àwọn eléyìí lọ gbé tẹ̀kì dírù àwọn lọ gbé ìdọ̀tí wá wọ́n fẹ́ da ojú tẹ́pẹ̀ ní ìsìláàmù bolẹ̀ ìsìláàmù ọ̀sẹ̀ lọ́ta lé nìyí ó ti ní tipẹ́tipẹ́ náà ni àmọ́ eré fáàlì oyè báyìí ló ṣe so nínú àwọn tó padà ń yà àwọn ní àṣà ayọ̀rọ̀ wa ẹ̀ńtà lọ́dà alẹ́ ọjọ́ mọ́ ọmọ ọmọ ọmọ fún sọ̀hábà nẹ́bí bẹ́ẹ̀ni kẹ́ máa ń sọ ní tún gbani pé àwọn táwọn àṣà àríyù làwọn ẹwà bíi pé nìtọ̀ bàbá bàbá bàbá ẹni tó dá fírikọ̀ yìí yìí lẹ̀ tó ń dẹ́sọ̀ àhábà nẹ́bí kí lòun ṣe ń tiẹ̀ ẹ̀ dáhùn kí lòun ṣe ṣe tó mọ́mọ́ ẹ̀ ń fi lòun náà ṣe kìí ṣe é ọ̀nà òun jìnà sí rárá wọn ọmọ òun lóye kó kí ni òun lóye kó padà sí ìpìlẹ̀ ìdísọ̀ àhábà nẹ́bí tó jẹ́ bàbá bàbá bàbá fún un tó ń ṣe ó ti yẹra ẹni sìn sọtá sọhábà níbi ìṣe o wọn làwọn ṣàlàyé ìjà máa wí lẹsẹsẹ báyìí pípa ta pè ní àṣà ayọrọ àfàlámọ sọrọ wọn tàbá ní tẹsíwájú nù yọrọ àtàǹkà tó ti yẹ wọn náà fún ìdìmọ àtàwọn tó wọn jọ wọn lámà náàzọrú mọ àtẹsílẹsà fi ìfibá ti ṣèfà nígbà tí wọn ṣe mùnàzọrọ tí wọn lọ ṣe ìfọrọdómítọrọ ọrọ tán náà kọṣà ara wọn tán dìbéètì lórí wípé ní afẹ́ ti ìfẹsẹ̀múlẹ̀ ìròyìn fún ọlọ́run ọba wa àwọn ìròyìn ọlọ́run afẹ́fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ó yé báyìí lẹ́sìn ẹ́ àti pé ní wà á nà kùrán ẹ̀lẹ́ ìsàbí máa sọ̀lú ọ̀kọ̀ àti pé ní kùrán yìí ṣẹ̀dá ọ̀rọ̀ ni wọ́n rí i pé ní ìtàn àfẹ́ máa bá àwọn ará bí yìí fà yìí kò ní pé àgbà táwọn bá sọ pé ní alukùrán ọ̀fàdìyàn kùránì o ìtòun náà ti ń bẹ tipẹ́tipẹ́ pẹ̀lú bíbí ọlọ́run ni sẹ́yìn ò lẹ́ni wọ́n tó wá rí pé ní táà bá tún sọ pé ní ti ń bẹ tipẹ́tipẹ́ àwọn ọkọ̀ olùsábẹ́ ìgbérí sọ ṣe bẹ́ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ ní pé ọlọ́run nìkan lọ́kọ́ wà tipẹ́tipẹ́ tó ní pé dá nǹkan mí àfi káwọn sọ wípé ní kọ́ ìmọ̀nbí nafsìlá ọwọ́ àlárọ̀ ọlọ́run nínú wọn padà wá fi létí anàlọ́ aláìsá kẹlẹ́mù bisọ́ọ̀tún wọlé lóhọ̀ lẹ́kọ̀ọ́dí mọ́ wọlé àgbọ̀ yìí lọ́kọ̀ọ́dí wọn wá sàlékún rẹ̀ yìí fi ní ọlọ́run ọba o ọlọ́run yìí sọ̀rọ̀ pẹ̀lú táàmù gbọ́ àbí èdè kálíkà wọlé ẹ̀yáhùn bìlá wọlé ẹ̀yáhùn bìlá torí pé ntòmú wọn fọ́ọ̀lù sábẹ́ ẹbí wọ́n fẹ́ sá fún tẹ̀síbí wọ́n fẹ́ sá fífi ọlọ́run ọba wa jọ nǹkan ni wọ́n fẹ́ sáfù gbogbo tó bá jẹ́ mọ̀ákìlì ọ̀sàkùtẹ̀lẹ̀tẹ̀lẹ̀ rẹ̀ mùsàbíwù lọ́jẹ́ ẹni tó bá padà nẹgẹ́ẹ̀tì kọ́lọ́run ọba wa níròyìn kan oṣù fọwọ́ fìgbà kan jẹ́ ẹni tó fọlọ́run ọba jọ nǹkan yìí nígbà jọ nǹkan tó wí nìkan wá rí pé ná níjà fọlọ́run jọrú báyìí ìròyìn وزادوا وما في fi أن الله لا يتكلم بصوت ولا lóko لا قديمة ولا غير قديمة sàlékún rẹ̀ ìtayọ̀ àlà wọ́n sàlékún rẹ̀ ìtayọ̀ àlà làlékún tí wọ́n ṣe wọn nínú ojú ọ̀nà táwọn àṣà ayé wọn fi ṣubú lọ́sẹ̀ fi kàtà sọ̀rọ̀ wọn náà wọ́wọ́ kásọ̀ ìpínlẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run yìí sọ̀rọ̀ kí ló fẹjọ́ fẹ́ nítorí fi tíra fún ẹ àbúrò kí mèrè kó ìṣó ọ̀hún lọ gbé tíra kalẹ̀. kí ẹ wú sùn kó ní kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ torí kọ́ fẹ́ ká fún ìpínlẹ̀ tá a bá sọ fọ́nà òun sọ̀rọ̀ tí wọn ní mo béèrè wípé ní irú sọ̀rọ̀ wo ni tán bá béèrè táwa láti ìsọ̀rọ̀ ọlọ́run ọba jọ tá ti fi sọ̀rọ̀ ọlọ́run jọ yẹn àti fọlọ́run jọ nǹkan nù ọlọ́run sì lé ìsàkà mítìlìhì ṣe kò sí nǹkan tó dàbí ọlọ́run kò sákòjúwe fọlọ́run tó bá rí wọ̀ ọlọ́run yóò sọ̀rọ̀ jàre àti fọlọ́run yóò bá sọ̀rọ̀ lẹ́ ẹ̀sìn ti ṣe kíni ẹ̀sìn ti fọlọ́run jọ nǹkan mí kí ni fọlọ́run jọ báwọn wọ́n ti fọlọ́run jọ sà sọ̀rọ̀ ọlọ́run bá wa tóbi púpọ̀ ọlọ́run bá wa mọ̀ sọ̀rọ̀ ó yẹ báyìí lóṣù ẹja mọ̀ wí so. وخلف في ذلك جمهور المسلمين من أهل الحديث والفقه والكلام والتصوف ṣẹ́fù ló tẹ́lẹ̀ àwọn ẹnikẹ́ni pẹ̀lú tí wọ́n sọ yìí wọ́n ti yapa àwọn mùsùlùmí tó kù wọn ò bá mùsùlùmí tó kù lọ àwọn wọn agbàlérò mi láàrin hadith àwọn tó ṣe pé ní mọ̀ nípa hadith ànẹ́bì tí wọ́n ṣe lo hadith ànẹ́bì àfà èèyàn gbọ́dọ̀ yá wèrè torí bọ́nà bá fẹ́ tó àṣírí làákà èèyàn ọ̀gbọ́sẹ́ tọ́nà bá fẹ́ kí ni o tọ́nà bá fẹ́ tó àṣírí làákà èèyàn yóò wá ní kọ́ ọmọ tako hadith ànẹ́bì tó bá fẹ́ mú ilà rídì tó ń fi ń takò wá ẹ wà ní pé àfà àsọpọ̀lọ́ rí òpin ni ti dá mi ò sọ nínú àwọn karambà ní tó tó bẹ̀rẹ̀ ní ìlọ́jọ́ mẹ́ta yìí mọ̀ ìjà ní jẹ́ ọlọ́mọdé àdàgbà yàwó kọ́wọ́ lọ́ba nígbà náà wípé mọ̀ọ́jísà wípé ọwọ́ òfin fún àwọn àdúmọ̀ àlọ́ láti fún irọ́ ni kò rí bẹ́ẹ̀ fún ni pé ká í bá ti subhanallah mọ ah, òkú ni áá ilà káyọ̀gbọ́n ni kéré kódà tá a bá rọ́ ọmọ ọdún mẹ́wàá tó bá gbọ́n ṣé wọ́n pín ní ilà káyọ̀ ọ̀pẹ́ àti ilà káyọ̀ kan lẹ́yìn kó kù kó sì jẹ̀yàn torí tí ọba wa rí bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wa wípé ní ká sọ wípé kìnnìún bá rí bẹ́ẹ̀ tó lè fọwọ́ ànẹ́bì mọ́ fi ṣe omi jáde lọ́wọ́ ànẹ́bì ni kí ni tàyámúmú wà fún allah akbar ọlọ́run mọ̀ já fa ẹ sami ẹ ní àmì fa torí àgọ̀ òun náà ló fún débi tó bá dé òun tí ò bá wá rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ wò nísìnyí o ẹ̀já kọ́ béèrè wípé ní ṣé omi tó jáde lọ́wọ́ ànẹ́bí sójoojúmọ́ ní jáde ìbéèrè aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ní ṣé gbogbo ibi táwọn sọ̀ ábà nẹ́bí lọ lànẹ́bí náà lọ ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta ni pé sáà níbi ọmọ bẹgbẹ́ láéláé ni tí ọba ti sí ìdáhùn fún mẹ́ta yìí pé àsìkò sí àsìkò sí tó kò lè rí bẹ́ẹ̀ abùkátà sí àlùwalẹ̀ ilé ìfẹ́ náà kò dira wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà yọ yóò tó fọ látòjú èmi anabi musa alayisalaatu wa salaam nínú ọ̀rọ̀ fìràwọ̀ tó sọ dùkúrò ó ní. ونادى فرعون في قومه أليس لي ملك مصر وهذه الأنهار كانوا كافرين ẹlẹ́nu yóò ń sọ ya abókùdé ẹ̀yà kàkàgbọ́ wọn náà dẹ̀ fẹ́ràn àwọn ọ̀tẹ̀ kọ̀wé dáwọn ní wọn jọ lọ. ونادى فرعون na <clears throat> kó àwọn èèyàn rẹ̀ jọ ń sọ láàrin wọn pé ní àléìsàlẹ̀ múlùkù mísù ọ̀la gbogbo mísù alásìkò ìdílé ṣégeṣe mi ni mo ní ni kódà wàhálì àníhàrù tẹ́jìrì mẹ́ta ìwọ wo tẹkinọlọgì tí wọn lò ń gbà wọn kéèyàn ọkọ pálásì kó tóbi kán wá lè mánéjì gbé odò kọjá lábẹ́ ilé rẹ̀ tí léwọ̀n sì ní tẹ̀rì ìdán experience bíríìjì ti wà experience bíríìjì wá wà nígbà tá nẹ́bì musa wá ń sá fún fìrànà àtàwọn ọjọ́ rẹ̀ ọlọ́run wá ní ọlọ́run wá mọ̀ pé ní fìrànà padà wá dé musa kó ti ní kọ́ lọ kọ́ bíríìjì sórí omi kalẹ̀ kọ́ wá dé musa kọ́ bíríìjì ọwọ́ ní tọ́mọ́tì ẹ̀kẹ́ ọ̀rọ̀ká ní pé ìpínlẹ̀ ìlú náà rí bẹ́ẹ̀ pé ká ní ọ̀bà rí bẹ́ẹ̀ ní ní bíríìjì wà fún àmọ́ àwọn òní sọ bẹ́ẹ̀ irú ìwọ ni wọ́n gbọ́ ìwọ ọ̀gbọ́n òun ló ya olóòdù tó rí ìlú pé ẹ̀ńtọ́nà bá sì fẹ́ tó àti bílà káyì rẹ ti mọ náà ní kí ló ní mọ sako hadith aniba muhammad sallallahu alayhi wa wa illa ìntọ́sẹ̀lẹ̀ ń tà ṣe ń ẹ́ gbogbo mùsùlùmí ayé látàná bí wọ́n ti ń gbà láfọ́mọ̀kọ́mù làdá onífàbí káfí ahmeda kọ́dífò jẹ́rọ̀ ọ̀yọ́nà mìnàlmẹ́ ìyàwó mẹ́sọ̀mẹ́ oní nǹkan musa sàkọ́ kọ́mọ̀hún ọ̀yọ́nà mìnàlmẹ́ ìdọ́rọ̀bàlàfọ́ oníbàdínlẹ́dù musa tó bá fáwọn ọ̀dọ́ rẹ̀ lómi mu ó fáwọn ọ̀dọ́ rẹ̀ lómi mu ọ̀yọ́nà mìnàlmẹ́ ojútùú bíi méjìlá fún àwọn àtibáàtì ìran méjìlá tí ọmọ israẹli jẹ ìpìlẹ̀ méjìlá ìdí igi méjìlá tí wọ́n jẹ́ lára níbi àpò yàwó dọ́rìbàlà àṣọ pẹ̀lú tó ló fi ọ̀pá rẹ̀ lu àpáta àfààní tó bá níbẹ̀ fàfi káfí ahamada fàfi bòjọ́rọ̀ ọ̀yọ́nà mìíràn ìyàwó mẹ́fọ̀mẹ́ mọ́sùmọ̀ sọ fún wọn pé ní tẹ́lẹ̀ yìí kàràǹbà ní burúkú yìí tẹ́ẹ̀ bá tako ní súnà ẹ̀tako ṣe àdàmù náà papọ̀ àbí ta ló kópa àti ìtàkìtọ̀jọ ṣèkà ádámù rahimahullah tẹ́ẹ̀ bá sọ pé àwọn tá gba àdìsí à ń parọ́ ẹ̀pẹ́jọ́ ádámù náà ń parọ́ pẹ̀lú pé kíni wọ́n kó nǹkan bá ìjọsìn lè jẹ́ra àwọn fáyín láyọ̀ máa kà á tán bá wa bí yín ra ẹ̀fà wálẹ̀ ẹ̀pẹ́tọ́ ṣé kẹ́lẹ́ mọ bẹ́ẹ̀ ti kúra yín bí ọmọdé mẹ́jọ tẹ́mọ̀ ọgbọ́n lórí lórí àmọ́ gbogbo yín ní ọlọ́run torí òótọ́ ọ̀rọ̀ dẹ fẹ́ sojú òótọ́ ọ̀rọ̀ dẹ ọlọ́run ọ̀sìn nígbà fún yín ọlọ́run ti fíní sí yín ó pè é dídì ló lẹ́ẹ̀gbọ́n ó ní yorì irú náà lè rí ti rọ ọlọ́run bí àfùwà àríyìn ẹnu ni wọ́n fẹ́ fi pa sàkòtò ọlọ́run ọdúnláàdì bọ́ọ̀bù yìí lásán kí ọjọ́ yìí kí wọ́n sọ fún yàn sí ẹ̀sìn gbèrò yàbá lẹ́bù àbẹ́ ẹ̀rí kó ti gbọ̀ báwọn káma wàá sọ ìmọ̀lẹ̀ ọlọ́run ìmọ̀lẹ̀ ọlọ́run ìsìláàmù ẹnu ló ìfura pa èèyàn dákun jẹ́ àmọ́ padà síbi àti ń bọ̀ wá padà jáde. náà àwọn áhẹ̀lì hadith àwọn onímọ̀ nípa hadith tí wọ́n ti tẹ́ tọ́ hadith tí wọ́n ti tẹ́ nípa hadith wọ́n mọ̀ ike níbo láyé rọ́ọ̀wì hadith tó gba hadith wá ṣe rí nígbà wo ló bẹ̀rẹ̀ <clears throat> níbo ni wọ́n ti bí bóòlù àdúgbò rẹ̀ ṣe rí ìgbà wo ló bẹ̀rẹ̀ nínú ọkọ mọ̀ ìgbà wo ló travel àwọn olùlàfà àtọ́kàdé àwọn olọmọkéwu rẹ̀ bóòlù jọmọ lóàbí rẹ̀ ṣe rí kí ni ìwà rẹ̀ bóòlù ti mọ̀ nǹkan ha sí ṣé máa ń kọ́ kalẹ̀ ni àbí máa ha lórí nígbà wo kò tó dàgbà nínú ayé kí ló padà ṣe ìdí ìkẹkẹ kọ lùtù jẹ kí làákà ìwé pín mọ àbí òsì gbogbo ẹ ní wọn sọ dì nípa ẹni tó bá fẹ jẹ nàrétọ àdì ẹni tó fẹ gba àdì tiwa lára báyìí ni wọn tún wọn máa yọ ìdájọ dà lórí ìdíríṣi pẹtọ síra tó lóun ní lọwọ yìí sọkọ ni àbọlọ gbà lọwọ ẹni kẹtẹ ní fi ránṣẹ sí ọdà ṣé ń lọ jí nǹkan nù síra ẹlòmíì ni àfa àwọn olùyọ̀ pàdé tó lóun pàdé ẹ̀ àfa àwọn ni èsì àfa àwọn tó kọrọ pápá àwọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lè wò tá a kàlẹ́ ìbáyìí ní ìbúṣu pọ̀ tó ń láàrin ìyẹn kan ni wọ́n ti fẹ́ sọ́ọ̀dì rẹ̀ tọ́ba wa sọ́ọ̀dì rẹ̀ tọ́ba di pé ààyè ń bẹ́ẹ̀ bì kan nù rẹ̀ gbogbo hadith rẹ̀ wọ́n sì dànù wọn nígbà mọ́ àfa ṣe ìjẹ́ kékeré kí sísẹ́ kékeré jẹ́ fún ọ lápèjúwe kan tó súnmọ́ àtọ́ yáṣẹ́ ibùdó màáyìn رحمه الله تعالى أبو زكريا والإمام أحمد بن حنبل رحمه الله نبقى فقط أحمد هنا أدعى متع هو جو دادي wọ́n lọ pàdé wọ́n lọ bá àfa àkàtàn pé ní ààrin gbogbo ìfàdù àbùlfàdù àfa ààrin àfa àyàhẹ́ bùrù màáyìn ní pé mo fẹ́ tẹ́sì làákàyè àfa ìròkò ní sọ́mọ àdìsẹ́ àbíkọ́ màá àfa àtàǹgbà àdìsẹ́ lẹ́nu rẹ̀ ní mẹ́mú ahmed ní àkàtà ah, Ya, ayámọ̀jà ti báyìí ẹni àdìsí náà ọ̀fẹ́ tẹ̀sẹ̀ wọ́n ti wá kọ́ àdìsí lọ́dọ̀ ìfẹ́ ìtẹ́lẹ̀ wọ́n wá da sínú transmission rẹ̀ pọ̀ mọ́ra wọn wọ́n gbé orí sẹ́mu wọn gbé ẹ̀mù sórí àwọn adéwájú rẹ̀ àwọn ń kà á fún un ó dé àdìsí ẹ̀ka àwọn ṣe àdìsí òun báwọn afáwọn ṣe rí kọ́ wọn bóun ṣe gbà wá kọ́ ni afáwọn afúrájú ní ẹ̀ẹ́ ẹ̀ ó sì ó sì gbá ìkan nípa nù <laughs> tó tubú sẹ́nu lẹ́lẹ́ tó tó yí bọ́ lẹ́lẹ́ ẹ wọ́n sọ pé wọ́n sọ pé ní <clears throat> àfa wọn sọ pé ní ìwọ ahmed mo mọ̀ pé níwọ ní wárọ̀ o ní ìfarabalẹ̀ àti ìbẹ̀rù àti àtàjẹ tí òní dípò lè ṣerú nǹkan báyìí ọ̀gbẹ́ni yáyà ìlú rẹ̀ bẹ̀rù ló lè ṣe nígbà tó ní kó o lè ọkàn gba ní ìpàdé ìrètò òfin ìṣeré pẹ̀lú àti tànẹ́bì ni mo mọ̀ nǹkan tí mo gbà wá. nígbà wọn jáde wọn ahmed sọ fún ọ ó ní ahmed oní sórí ìfàtọ̀ gbá mi o ọtẹ mi lọ́rùn ju àrí ìdílé wa ti gbà lọ́wọ́ ìtìlẹ̀ kó lọ́ gbà wá wá lọ. takò ni wọ́n ń ṣe dàbí ẹ̀rí wọ́n ṣeré wọ́n ní wọ̀lfíkìn àwọn alágbóyé ẹ̀sìn wọ̀lkẹ̀lẹ́mù wọ̀tẹ̀sọ́wù kódà àwọn táwọn náà tó jẹ́ onímọ̀ kàlámù náà bí àwọn sábàtọ̀rọ̀ ìlú kàlámù aṣọ débi náhù aṣọ débi bàlágọ̀ aṣọ débi mẹ́ntìkì fáwọn tó máa ń kà á ìtàn àwọn tó máa ń ka mẹ́ntìkì náà jẹ́ báwọn lè fi aṣọ débẹ̀ náà nínú àwọn tó ti gbé ní ìtayà làwùsínú mọ́ntìkì tí wọ́n ń kọ́ wọ̀tẹ̀sọ́wù àwọn táwọn náà sì jó sufi òrìlú islam gbogbo àwọn tá a parẹ́ yìí àríra wa yọ kúrò lára ara wa àmọ́ àwọn tàkùkù wa nísìnyí tó ń fẹ́ra ló sufi mu ọlọ́hìn màláhídà ni wọn múlíhìd kò fáàrù lọ́pọ̀ wọn nítorí pé ìròrí àwọn ẹ̀dá kan inú àwọn tí wọ́n jẹ́ philosophy yunani táwọn afá mùsùlùmí mọ̀ ń pè wọn ní kékeré ìròrí wọn ni wọ́n ń lò lóde ìlú ìtọ́fà tọ́pọ̀lọpọ̀ wọn fi ń bọ́ sínú kúfù láì mọ̀ nù ni kọ́lọ́kọ́ bá pọ̀ nà mọ́ kọ́sà wa. mẹ́bùrú sí mi àlékún nígbà tá a kà á lè pátápátá làwọn àṣàyò ọ̀yàpá wọn wọn ọ̀bá wọn lọ. ọwọ́ àgbẹ̀ olódò níbà yìí sí àṣàyò ọwọ́ sáwọnú ulàmọ́ olè hadi àṣàyò ọsáwọnú àwọn ulàmọ́ olè fèkì àṣàyò ọsáwọnú ulàmọ́ olè kàlám àṣàyò ọsáwọnú àwọn ó ní wàyí nsàlẹ̀ wà á ti máa fi gbogbo àwọn tá a kà wọ́n lẹ̀ yìí kódà kó ti pé ní ibi ó ń kálukú wọn ti mú ọ̀rọ̀ rẹ̀ kó ti pé ìyàtọ̀ ńbẹ́ńbẹ́ فإن الآثار شاهدة بأن الله يتكلم بصوت àwọn orí pátá abá tọ́fẹsẹ̀ múlẹ̀ nínú ha àníbì rẹ̀ wí àti màwọn جهم الإمام أحمد وغيره من أنكر ذلك gbogbo ẹni tó bá tó kí ní ọlọ́run wáyé sọ̀rọ̀ pẹ̀lú ohun tá a máa gbọ́ jàmíyà ni mọ́mọ́ ahmed àtàwọn afá mi máa ń pè wọ́n kọ́lá abdullahi ibn ahmed afáwọn abdullahi ibn mọ́mọ́ ahmed ó ní pé ní mo bèèrè bàbá mi pé ní ìnà àkùwá mi yẹ kó lóhùn àwọn kan mọ̀ sọ pé ní ìnà lọ́ha láyé takẹ́lá mọ̀ bí wọn ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú ohun wọ́n sì sọ tọ́nà tó ní kíni ipe ní kàlámù nàfsáání òun náà lọ́lọ́run sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmísí ni ibi ọlọ́run kan wà jìbìlì ọmọ ìgbọ́ tọ́lọ́run sọ wáhùn náà láti tọ́lọ́run sọ ńlọ bluetooth kan àbí zenda ló ti lò ní àbí kí ló lè lò náà yóò fi mọ gbọ́ra rẹ̀ jù àwọn ẹ̀kọ́ dàbí fúláṣí à kò sí kọ́ ọdún fúláṣí ẹ̀ ọlọ́wọ́ tọ́jú ẹ̀ jìbìrì náà tọ́jú ẹ̀ àṣùfàànùlá. àwọn kan tó ní pé rárá o pé ọlọ́run ti kọ́ síbi kan jìbìrì wa lọ kọ́ bí rẹ̀ ni táàkùn torí ọlọ́run ìfẹ́ tẹ̀yẹ̀ ń kọ́ tó kò ní máa wí kọ́nà tó bá wí jáde. so tó kàlámù náà sáánù wọn làwọn máa ń rí báàtì ipe ní ọ̀rọ̀ ọlọ́run pé ọ̀ọ̀ pé ọ̀rọ̀ tí ń dun ẹkùn ní inú ẹkùn ní máa ń dín máa kún ẹ̀wò tó ń fọ ọlọ́run gbé wọ́n fẹ́ táàmù ọgbọ́n tó lọ́wọ́ ọba sọ ipi táwọn bá sọ pé táwọn olùpadà mọ̀ fi ọlọ́run jọ èèyàn ó padà wá fọ́ọ̀lù sí pé ní ọ̀rọ̀ ọ̀nù lọ́wọ́ ọba ń sọ bígbà tí ìjàgbá bá ń bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ tọmọ kan ń múra wọn tó mọ gbọ́ra wọn yé èwo ló wá wọ́ọ̀sì dúnú méjèèjì àní kò sí mọ́ àtúlà kan àti kọjá musa bíhà ẹnì kún òní sọ pé ọlọ́run ò ní ròyìn báyìí ìpínlẹ̀ rẹ̀ ní pé ní ó ti kọ́kọ́ kí ni wàá kàlá a pé ah àti wàá gbọ́ làbújá mi tẹ̀ sí ìlà agbọ́dọ̀ fọ ọlọ́run ọba mọ́ni lọ́wọ́ tó ní ẹ̀rọ tó wá rí bẹ́ẹ̀ ẹ̀yọ̀ rẹ̀ kó nóòrò yọ lọ́njàre fún wa tuwìtì ẹ̀. mọ́mú ahmed ní ha òlà àmìyà àwọn mọ̀ sọ pé ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú ohun ni àti sọ pé ọlọ́run ọ̀láwọn òròyìn kọ̀ọ̀kan rẹ̀ ọwọ́ ká àdìsá fàbílẹ̀ bí mọ̀sán so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti gba ìgbà wáyé wá lọ́dọ̀ mọ́mú ahmed bin hanbal ọ̀dọ̀ sí ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni bukhari náà ó mú tẹ́lẹ̀ dámà wọn nù sọ́kùnkùn ní báyàbà ojú ọ̀nà kan gbọ́dọ̀ pé ní ata ìdá kúrò nígbà tán bá kà kó lọ́ọ̀kan wọn. ìmọ̀mù wa sàlàyé pé ẹ̀rí ń bẹ́ẹ̀ tọ́lọ̀ ọba ọ̀rọ̀ kẹ̀kẹ́ lẹ́nu sọ́ọ̀ ọlọ́run mọ̀ sọ̀rọ̀ pẹ̀lú òun táwọn gbọ́ àwọn àlùmọ̀tọ́ ní fún nàfi súnà tí ahimadu alhadi àwọn tí wọ́n kọ síra súnà jọ ẹ́ látòrí àwọn tó ti bẹ̀rẹ̀ tá a bá gbé tagbe látòrí mọ́mú malik imam abdulrazak asọ̀nàáyàní àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ خاصة من أحمد بن حنبل من الشافعي من بخاري ها من مسلم تلمذي أبو داود النسائي ابن ماجه ها عن بيه بيه لو ابن خزيمة وتلميذه ابن حبان عن بيه بيه بيه بيه نازل كنو ثم قوى قوانا سكرا حديث النبي أو مسند البيه أجل كا أبو داود سيالي سنة مسند البيه مسند من أحمد مسند البيه musnad abuyala ni musnad musnad mi ó ṣe wá ní àtàwọn masani bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àwọn tí wọ́n kọ síra tí wọ́n kú tí wọ́n kú àdìsá nẹ́bi dọ́ wọ́n mú kẹfì wọ́n ti pọ̀ wọ̀kàdáàlìkà ayémọ̀tò sòfì yà bẹ́ẹ̀ làwọn àfọwọ́ ní sòfì àwọn olùhànsọ kàlhárif alimuhasibi afọ àtàdárúkọ yìí wàábi hasan ibn salim ni wọ́n rí mọ́ wọ̀kàdáàlìkà ìfukọ̀há ní jẹ̀mí ìsọwáyà bẹ́ẹ̀ làwọn àfọwọ́ ní fíkìw náà nínú gbogbo tọ́ ifá tá a máa darí tá a máa pèrè sùn ọ̀kọ́ tó ní islam àwọn mẹ́lìkíyà àwọn ṣáfàáyà àwọn hànàfíyà àwọn hànàbílà olùfẹ́ hmm? ni bẹ́ẹ̀ nìkan bá wá dé lónìí tí wọ́n bá wá ń takò ọ̀rọ̀ bá àwọn olùsúnnà wípé àwọn ni wọ́n sọ wípé ní ọlọ́run ọba ń sọ̀rọ̀ téèyàn ọmọ gbọ́ gbogbo àwọn tá a kà á lè lè fọmọ owó gidi fọmọ fìmọ lórí yìí ahàlùsúnà wàjàmá ànìkan ahàlùsúnà wàjàmá àtọ́lẹ̀ rí fáàtì wọ́n máa kó sábẹ́ wípé ní àwọn tọ́ba jí alátẹ̀lé ìmọ̀mù ahmed muhammed sọ́dọ̀ tó jẹ́ alátẹ̀lé sèkú islam muhammed ibn wahab àwọn tọ́ba jẹ́ alátẹ̀lé sèkú tèmíà àtàwọn ọmọ kéwìn rẹ̀ làwọn gbà fún ahàlùsúnà nù ọ̀hún jàhìrì aláìmọ̀kan ni wọn àdúgbọ́n lè jẹ́ kí ni onítayọ̀ àlà torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni ahàlùsúnà fi kú mi gbogbo tá a pátápátá yìí kò sí ju sálù sún náà tọba náà lọrùn àwọn oṣù báwọn náà ṣe sún náà àá bóòlù òsì ní ṣe sún nígbà tó yàn dàrú tọba sì kú ńkọ ẹ kò ní kírun la kò ní kò ní ìbúlò ti bá rẹ káwọn yà káàkiri so àti mẹ́rin kí àti yìí àti la. àti hànàfíyà gbogbo wọn náà àtàwọn táwọn náà sọ̀rọ̀ fa òṣèlú ìpèkè يقررون أن الأمر والنهي والخبر والعموم له صيغ موضوعة في اللغة تدل بمجردها على أنها أمر ونهي وخبر وعموم ويذكرون خلاف الأشعرية في أن الأمر لا صيغة له gbogbo wọn ni wọn fẹsẹ rẹ múlẹ ike kápàṣẹ àbí ká pímọ sí báyìí àti ká máa fúnyàn ní làbáàrè ẹ gbogbo ẹ ló ní ọ̀nà ìgbà sọ̀rọ̀ tí máa ń gbà wá ló èdè tó ti pé ní téèyàn bá ti rí báyìí èèyàn mọ̀ pé léyìí wọ́n fi pààyàn láṣẹ ni èyí kọ́ wọ́n fi ń kọ̀ fún yẹn èyí kọ́ wọ́n fi fún yẹn làbáàrè ni eléyìí sì ń kọ́ gbogbo nǹkan ló gbogbo ló kó sínú kò sáyà fi ń bẹ̀ kí n tún wọ́n tẹ̀ sọ nípa akọ́nà ọ̀bà wa sọ̀rọ̀ òun náà ní kí ni o kí n tí ọ̀dọ́mọ kí la gbà lórí pẹ̀lú pé ìmú amúrú náhayú kọ́bàrù yìí àá ọlọ́run pàṣẹ àbọ̀ ọlọ́run ọ̀pàṣẹ hmm? àá sàkóyán jọ pàṣẹ ṣé nínú ìrìnàjò rẹ máa gbé ni kàlámù ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú ohun tá à ń gbọ́ wàhálà àti ara ti ta gbogbo ra òun lè bá musa sọ̀rọ̀ wàkàndàmọ̀ lọ́rùn musa. tẹ̀sílíìmà ọlọ́ni òun ọlọ́run bá musa sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ tó bọ́ tó gbọ́ tí musa náà ń dáhùn padà ẹ dákun ṣé kàlámù nàfṣà nínú sílẹ̀ yìí náà ọ̀rọ̀ ní ọrụ lóyún náà ni <laughs> tí ń kù sínú rẹ̀ ẹ́ àbọ̀rọ̀ egbin ìrọ̀lá kan gbogbo nǹkan tí. i mi títí máa mú gbogbo ẹ̀ náà ní máa fọ̀ gbogbo ẹ̀ ní ma fẹ́ o gbogbo ẹ̀ ní máa fọ̀ à kódà bí ọmọ ẹ létí àwọn náà máa dún ọmọ ọmọ máa dún ọmọ dún náà ọmọ ọmọ dún tọ́ba fún ní ìgbàlẹ̀ tó bá ba dáadáa tí ò bá kú yóò dùn. ntọ́jú àwọn pọ̀ yóò dùn èmi ti rí dáadáa ni yóò dùn aláìgbá náà máa ń dún so ó túmọ̀ sí pé ní nígbà tó lọ́n bá dá gbogbo ẹ̀dá lápapọ̀ tí ó ti pé ní sọ wípé ní ọ̀rọ̀ ọlọ́run náà sáré ń tiẹ̀ inú rẹ̀ ní gbé ẹ ti rí dípò ọlọ́run tó nígbà tó lọ fẹ́ yẹ̀yẹ́ táwọn ọmọ ìsirẹ́lì ń nígbà táwọn ẹbí mọ́ta lọ tọ́lọ̀ tó rí wọn ò pé ni ṣé wọn ò rí pé ní ta awú yìí fún wọn létí táwọn bá sọ̀rọ̀ ọlọ́run tó yẹ̀yẹ́ nǹkan táwọn nǹkan pé sọ̀rọ̀ ní tí kóun náà sọ̀rọ̀ àbí yóò tó bá tó wá ní sáwùtù ló ní tí ọba ti ní hárùkù tó sáwùtù a ni àá à náà wí àwọn nǹkan tó kún náà àwọn ẹ̀dá mi ni ewúro ní sọ̀rọ̀ kẹ́ gbọ́ hárùkù mẹ́ àbára fún mẹ́mẹ́ ni fún mẹ́ mẹ́mẹ́ ni òkú ó lè yín wọn ló ti kúrú òkú tó fi lè kọ́ kalẹ̀ mẹ́ẹ̀wá mẹ́nu aráàfin so àwọn eléyìí ni ń bú fún tẹ́ bá fẹ́ pé ní ọ̀rọ̀ inú ọlọ́run ní ń gbé ẹ̀sọ́ ọlọ́run tí ò ní sọ̀rọ̀ nù kò sí dáhùn tó mẹ́ èrè ní ò ní sọ̀rọ̀ àti jí àbí jí mẹ sọ̀rọ̀ náà tẹ́ bá lù ní nǹkan lílù ń ní papọ̀ èyí ò ṣebí ilu ṣebí ìlú àbí ìlú ọ̀sán bá kó bí o èyí tẹ̀ máa ń jó sí ìlú ní tẹ̀ ń jó àwọn ìkànnì ń dùn tó ẹ̀gbọ́ ẹ̀yẹ tó sí ẹ̀gbọ́ mẹ́ ni wọ́n sọ àkọsára tí n tán fọlọ́run míntẹ̀nzí ìlà nínú kásàkọ̀ mọ́ ọlọ́run òun náà ní kí ni ìbáàtò lè lá mẹ́ àtibátọ̀ ọ̀hún ní nọ́ọ̀sì ìwọ̀rọ̀ sọ̀rọ̀ ìtọ́lọ́wọ́ àtàlẹ́gbàsọ pé ọlọ́wọ́ bá rí báyìí ọlọ́wọ́ bá ti báyìí náà làwọn ló ti kí ni láfẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún ọlọ́ wọn náà gbọ́nù kúránì ọlọ́tọ́ dáre kí a máa rọ́gbọ́n ní alámbá ahadi iléikùn yá bá ní ádámà allah tá àbùdù ìnáwó làkún àdùn lóbi. ọ̀dà àtàlọ́ba adámọ̀ sọ̀rọ̀ tó sọ wípé ní ọ̀ìkúnná وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة pé ádámù àti ìyàwó rẹ ẹjọmọ ìgbóná àlìjẹ náà tálọ́bà sọ àbí ọ̀rọ̀ náà mílò náà ádámù kan gbọ́ ẹ̀sùnkánilá ẹ̀sì bẹ̀rù ọlọ́run ẹ́ wọ̀lá àwọn arábí wọn bẹ̀rù ọlọ́run wọn sẹ́ mọ́ pàtàkì ọlọ́run rárá bẹ́ẹ̀ dẹ̀ ní ìpìlẹ̀ náà ní pé ní ìnáhùn àárọ̀ ọdún tẹ̀sí àwọ̀ wọn fẹ́ sàfọ̀mọ́ ọlọ́run àmọ́ yọ̀rọ̀ ìrì máa lẹ́sẹ̀ àwọ̀ ọdún yìí nà sàfọ̀ ìtú wọn kàn ló tó kú bá wọn ni pé ìtú náà fi sàfọ̀mọ́ ara rẹ̀ ńkọ́ làwọn fẹ́ lò hmm? olùkọ́ iná ní kọ́ ìdá àwọn àwọn afa alijawa adi abikin náà ṣètò kọ jawahatu tawhid oníwàkúlù náà sì ń awọ hama tashibi ha awulihi awọ fawudi wa mutẹnzi ha awulihi awọ fawudi wa mutẹnzi ha oníwàkúlù náà sì ń gbogbo ayà tó bá wà nù kúránì awọ hama tashibi ha tó wá fẹ́ mọ̀ dàbí ó ní wọ́n fẹ́ mọ̀ dàbí wàtá nǹkan ọlọ́run jọ nǹkan àbí nǹkan nǹkan ìjàmbá sì ni wọ́n sọ àwùjọ olójú ìtì ẹ̀ àwòfà wíwí àdúgbòsókòtò ọlọ́run ló ní àmọ́túnmọ̀ rẹ̀ ọ̀rùn tẹ́ńrí ha àmọ́ dẹ́kun pé tí wọ́n wá mẹ́rin kí ni ìfọ́lọ́wọ́n ọba mọ́ gbogbo àdájọ́ wá ìfọ́lọ́wọ́n ọba mọ́ àmọ́ àwọn hàmọ̀tẹ̀síbíhùn àwọn ọ̀gá wọlé ìhàmọ̀tẹ̀síbíhùn ni ọ̀lọ́ option kan tí wọ́n fún wa lórí ìlú náà lọ àwílù wo ó ní gbogbo náà sọ̀tọ̀ bá wá sọ pé ọ̀fẹ́ mọ̀ nígbà tó pé à ń kọ́ lọ́wọ́ bá jọ ẹ̀dá kan bíbá lè ẹ̀dá ọmọ tó tọ́ta ni ọwọ́ ọlọ́run méjèèjì nǹkan tá a tẹ́lẹ̀ lọ́lọ́run tẹ́wọ́ rẹ̀ lẹ̀ pẹ̀lú ọrẹ́ ni wọ́n tọ́ bá ti rí bẹ̀rẹ̀ fún kẹfẹ́ jọwọ́ bíi tẹ̀yà bí àwílù tíwìtì ẹ̀ ipe ní ọ̀rẹ́ ọlọ́run yẹ́dù lọ́ọ̀ṣẹ́ fọ́kọ̀ àìdí ni ọwọ́ ọlọ́run bẹ̀rẹ̀ lókè ọwọ́ wọn ní ah, àdéhùn ọlọ́run ni. ìdíwà rọrùn tẹ́ńdí tó ọ̀bá lè ti ta wílù rẹ̀ fáwọ́ sọpọ́lọ̀ nìkan lọ́mọ fìtúmọ̀ ilẹ̀ fọlọ́run kó wọ̀ ọ̀mọ́ àmọ́ wà rọrùn tẹ́ńdí àtàwọn alẹ́ lẹ́bi pé ọ̀fẹ́ sàfọ̀mọ́ ọlọ́run gbogbo àlàfẹ́ tẹ̀sí wù lọ àmọ́ gbogbo tó bá nà záhà ọlọ́run tó bá fọlọ́run bá wa mọ́ pẹ̀lú tọ́lọ̀ fọlọ́ rẹ̀ mí kọ́ ọ̀dẹ̀ àṣọ òun ló kọ̀ rẹ̀ mọ̀kòrò ó yẹ báyìí nísìnyí káàmù àfàágùn òjò dàrẹ súnmọ́ ni mo fi tún lè sọ́ọ̀tì mí nìhun àwọn tó tún wá sọ wípé ní ọlọ́run fọrùn nínú àwọn náà làwọn mọ̀tẹ́sílà àwọn táwọn sọ pé ní alukur'an masulu tó kur'an yẹ ẹ̀dá ọlọ́run yẹ̀kùrú na kàlámù sọ́ọ̀tún kọ́ ìmúlùmí kọ́ ìrìhì wọ́n sọ wípé ní ọ̀rọ̀ tọ́lọ́run bá bá sọ ohun ní àmẹ́lòmí ni mọ́rọ̀ ń sọ ìrànlọ́wọ́ nílò gbígbọ́nú náà bí àwọn tó ń sọ ní ìgbà báyìí àwọn sàrọ́ mi yà ọ̀lẹ̀ àyà dùbìlà àtàwọn kọ̀ọ̀kan nínú àwọn táwọn náà jó nímọ̀ hadith ẹ́ nínú àwọn hànábìlà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sáà ń lè fún ní yàtàkàlà mùsọ́tì ń kọ́ ìmọ̀ bìhí lákìn léṣe sọ́ọ̀tì bìkọ́dé ẹ̀dá padà síbi nǹkan sáà ń túnbẹ̀ dàrí káà mọ̀ fáwọn ọ̀rọ̀ òjò bí ó ti yẹ lọ síbi nǹkan ti yẹ báyìí nísìnyí so huruful Qur'an ara fífọ́ ọ̀kan òun náà ọlọ́run ọba náà lọ sọ ọ̀rọ̀ ọlọ́run ni wọ́wọ́ sọ́kítà ó ìwọ ọlọ́run náà ló ṣe ràn Qur'an bilwaadi waadi ife ní waadi òun náà lẹ́nu Qur'an tibuyan iṣẹ́ àlàyé lẹ́nu Qur'an ẹgbẹ́ nínú àwọn ọ̀rọ̀ tó pé ní ya ayuha nas kọ̀dìjà àtikún mọ́wé ìdọ̀tún mi rọ̀bì fún un. وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين رنيا قد جاءتكم موعظة من ربكم واسي وتوا باي لا تدعوا الله باي وكقرآن واسي نبو مين olùwà ẹ̀ńzálínà àlẹ́yìíkà kìtà àbàtì bíyà nà líkùlì ṣẹ́yìn wàhùdà wọ̀rọ̀ mẹ́ta wà bùsùrọ̀ ní mùsùlùmí. asọkùrọ̀ ànìkalẹ̀ ti bíyà nà líkùlì ṣẹ́yìn kọ́mọ jẹ́ ìsàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo nǹkan. ibi ilé ìlànà kan tó gbà wọlé wọn nígbà lẹ́kùn tó bá ti rí bẹ̀rù kùránì ò ní ìdí àlàyé nù ìwọ́kọ́ lọ pẹ́jọ́ náà lọ táyà tó kà ló tí ìgbà tó tó ká yà mí ìlùkùrán ní fásitì bá àbùkù bá àbọ̀ kùránì ló tún máa ra wọn. ọlọ́ni wa àǹzálà lọ́wọ́ àríkà kìtàbà wà lókè ọlọ́ni pé iná àǹzálà àríkà kìtàbà àríkà zikirọ lùtùbá yìí ní mẹ́sì máa lójú àìlè àwa lasọ zikiru kalẹ̀ fún wa nẹ́bí kó lè bá a ṣàlàyé kùránì tá a sọ kalẹ̀ fún wọn fún wọn. Hm? oyè báyìí ní sèyí ọlọ́sọ̀ nìkan ọ̀yàwó níbi tó ní wà kúrú nà má yùtù láàbí ibù yùtù fún mi ayá ti lá wọ́n lè hekima ẹ máa rántí tí wọ́n ń kà nù léyìn bíi ayá ọlọ́run wà ní kùrán wà lè hekima àti ìgbà lè hekima wọn kí ni hekima ọ̀jẹ̀ ó báyìí ní sèyí so bẹ̀tìrìyàn táǹkì àlùkùrán nínú ọkọ̀ tó kùrán ní jẹ́nu yìí. ونظمته أزلي wọ̀nàdọ́mtahu ìwọ ọlọ́run ọba ló kó o jọ torí pé lárúbáwá máa ń kí o tu ọ̀rọ̀ tẹ̀lé ra àwọn nígbà tó bá dáa tó bá mẹ́wàá tó sì dùn gbọ́ létí wọ́n máa fi wé kí ni lọ àwọn góòdù jọ west gold tí wọn bá fi ṣe bíi ṣéènì ọrọ ẹgbà ọrọ bí sọ ma fáyìn ni wọn wá yà lò fún ọrọ tá a bá tòjọ tó ń ná fáyìn tó ní àlàyé tó sì jọjú ìwọ náà bá wọ ló tó jọ tẹ̀léra wọn bíbá dáàbọ̀ tí ní pẹ̀lú sọ̀rọ̀ bá bẹ̀ pẹ̀lú eloquence ìdáláhán azaliya àti àmótótó wà tipẹ́tipẹ́ ni tẹ́kí fún ha. tẹ̀kì yìí fún ha bó o ló ṣe rí bó o lọ lọ́wọ́ ọba ṣe sọ báwo ní ti ń jáde látọ̀dọ̀ ọlọ́run tá a fi mọ̀ fọ́rọ̀ ká mọ gbọ́ ní àtòhùn pẹ̀lú ara fi tá dógun láwọn ní tẹ̀kì yìí fún nù ẹ́ yàtọ̀ alẹ́ azhani ọ̀pọ̀ àmọ́ fún gbogbo tó ń pè ní làákàyè ẹni tó kọ̀ ọ́ eléyìí ni kọ́ ẹ̀dá tí mo mọ̀ ẹ́ nì fífún wa táàmù fífún àwọn sìfáàtù àwọn òròyìn ọlọ́run nígbà tó wà nítorí ń dọ̀kan tọ́gbà ẹni ìkan wọlé wa tọ́ba ní ìmọ̀ wa ní ìmọ̀ wo ní kùránì ni ọlọ́ni arọ̀hámánu alẹ́ alẹ́sì sàwà ọlọ́run bá dọ́gba ayé hmm? ó ti kí ni o ogun wà lórí àlẹ́ àràṣe bóòlù ti gún wà eh, mọ́mọ́lì kí ni ah, à alẹ́sì káàkiri kọ́lọ̀ òdo wà àlọ́ nǹkan tá a mọ̀ ni. wọ̀lìkẹ́ ìfìyà tó mọ̀jùkù àmọ́ bò ó ni lọ́nà ṣogun wà àmọ́ wọ̀lì ìmánu bí ìwádìí ká a gbà pé ní bọ́lọ̀ ṣe wí náà nù ní dandan ni táwọn kan gbà lánàá nù wọ̀sùálù ánìwò bídà káàmì wá béèrè pé níbo olú ṣe rí gẹ́gẹ́ àdáda lẹ́nu tó à ń sọ ábà níbi òbéèrè ó sì jẹ́ ìmọ̀nà fún tuntun ìbéèrè wọn náà ah, ìwọ̀tọ̀ wá béèrè gẹ́gẹ́ oníbídà ni mo rí ọ sí jáde jáde karambani ọlọ́kọ̀ mọ́ṣọ́ aládàáda lẹ́nu ẹ̀sìn ọlọ́mọṣọ́ wa ní aládàáda lẹ́nu ẹ̀sìn tó ọjọ́ ti lọ àti lọ́mọdà fifty minutes báyìí sọ̀bì ìbìlá أقعد ما تسواد دمي أتي مجلة لن الدنيا فلو قال بركاته هذا وصل اللهم وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن والاه وسبحانك اللهم